يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا قريبا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وغير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لن يكفي أن يقول الله سبحانه وتعالى أترى بكاتب يكون أشهد إلى أن محمد صلى الله عليه وآله وسلم أن الله سبحانه وتعالى في علمنا بذلك علمنا بذلك فمن تعلم

Tuhan di aku berdiri. Tuhan berharap kali Tuhan itu kembali sama di dunia lalu kembali di mana. Jadi saya sebenarnya ini saya itu saya apa sah aktiviti rumah orang kurang. Allah bagi dalam semua أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق ما الحق وما أدراك ما الحق كذبت ثمود وعاد بالقارعة وأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر حاكيا وصاها عليه سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل قاويا فهل ترى لهم من sáàkìyà ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún wa nínú sóra yìí ọlọ́ọ̀bà àdìsọ́lá ní alhaqa àgbọ́lọ́hùn alhaqa yìí àwọn onímọ̀ nípa tọ̀sí wọ́n sọ àwọn ìgbìmọ̀ oríṣiríṣi nípa rẹ̀ àmọ́ ìsí onílẹ̀ òun náà nínú àwọn orúkọ ọjọ́ ìgbéyà ìkìyàmà gẹ́gẹ́ afọ àwa sílẹ̀ kẹsì alẹ́ àkùnfùlọ́ lẹ́yìn tó fún wa pé àkọ́dù ní àtìmáyé ìyàwó ìkìyàmà wọ́n ní àkọ́ ní orúkọ ọ̀kan ní nínú àwọn orúkọ ọjọ́ ìgbéyà ìkìyàmà lè ànàbí ha yàtà àkọ́kùn wàhálù wàlúwàhálù nítorí pé ní ọjọ́ tá a sọ yìí ọjọ́ yẹn náà ni àdéhùn àdéhùn tọ́lọ̀bà àtijọ́ lápá àwọn ọmọ mi ṣe wàlúwà ìyí àti àdéhùn yà ẹ̀ tọ́lọ̀bà àtijọ́ lápá àwọn ọmọ mi ṣe ọjọ́ yẹn náà ni ó fi ìlú látara bẹ́ẹ̀ òun náà ni ọlọ́ọ̀bà àtijọ́ láti sọ ọjọ́ náà ní ìlú àlàáfà àwọn sọ pé àlàáfà ìpè ọjọ́ tó jẹ́ kékeré ọjọ́ tí ó jẹ́ ọjọ́ òdodo yàní àdéhùn pé ọjọ́ òdodo àti ìyàmọ̀ wà yóò wá yóò wá ọjọ́ yìí náà lé wa sí ọjọ́ náà ní ọjọ́ òdodo àti ìyàmọ̀ yẹn ọjọ́ yìí náà ní yóò di òdodo. ọlọ́run bá rí ọlá ó ti tóbi tó kábà mọ bí ọjọ́ yẹn ti tóbi tó ọlọ́run bá rí ọlá sọ fún ànábì pé màlẹ́hàá ìrẹ́ ànábì kí ni ìgbẹ́ta pè ní alhaakọ̀ yìí ọlọ́ọ̀bá àríkọlá ní kí ni ìgbẹ́ tí a pè ní alhaakọ̀ ọlọ́ọ̀bá àríkọlá tó ní kí ni ìgbẹ́ tó fi máa ìrẹ́ ànábì sọ̀rọ̀ báwo ni ilé àlẹ́lú sọ̀láwà lè sọ́lá mo ti máa kí ni kẹta sí ní àlùfáàkọ̀. nínú àwọn onímọ̀ nípa tẹ̀síwẹ̀ wọ́n ní sábà lọ léwu náà kọ̀ọ̀rọ̀ àárín àríkò míì ọlọ́ọ̀bá àdìgbẹ́rẹ́ a máa sọ pé wà máa ń àjọrọ̀ ọ̀tá ìbò míì ọlọ́ọ̀bá àdìgbẹ́rẹ́ a máa sọ pé wà máa ń lè rí ìgbà ẹ̀ wọ́n ní àyàtọ̀ wà nílé tó bá lọ sí wà máa àjọrọ̀ ọ̀tá ó túnmọ̀ ìké nǹkan yẹn ọlọ́ọ̀bá ní kẹlá ti fi máa nẹ́bí láti ìgbà tó sọ́yà yẹn ìwà máa àjọ ọ̀sà kí ní tó fi mẹ́ àmọ́ tó wá jẹ́ pé ìwà máa yìí dé bí ìdá ẹ ó túnmọ̀ pé àdẹ́sọ̀lá wà lọ́wọ́ sọ́lá kò sí kò sí mà á ẹ̀rì nínú tó wá tó nàlá wà máa yìí dé bí ìdá làálàhù yẹ̀zẹ̀ta ẹ̀rì pé àdẹ́sọ̀lá wà lọ́wọ́ sọ́lá ànábì ọmọ ẹ̀ tó wáyé kó bá mọ̀ ẹ̀mí pé أو يذكر فتنفعه الذكرى على أنه يريد على أنه يريد يقول ọlọ́run bá àdìjọ lá nípa ọjọ́ tàà ń sọ yìí nígbà tó ọlọ́run bá àdìjọ lá sọ nípa ọjọ́ àwọn tó ti kọjá nípa wọn nítorí pé yìí tó àbúkọ kàlífàmù sọláwà àlọ́sọ́lá ní mọ́tà ó jẹ́ pé àwọn ará mọ́tà kò ní gba iṣẹ́ tọ́nà ọba àlọ́sọ́lá ní àlọ́sọ́lá sọláwà àlọ́sọ́lá wọ́n takò àlọ́sọ́lá sọláwà àlọ́sọ́lá wọ́n bẹ̀rù mari wọ́n gbogbo ti àlọ́sọ́lá sọláwà àlọ́sọ́lá wọ́n fi àlọ́sọ́lá wọ́n pèsè pèrò ibi táwọn ó fi aburú ti àlọ́sọ́lá sọláwà àlọ́sọ́lá kí iṣẹ́ tá àlẹ́sọ̀ láwà lè ọ̀dọ́là mú wá mú àtẹ̀síwájú ọba àparẹ́. iná èyí wọ́n èé ṣe àkọ́kọ́ nínú àwọn tí ó kọ́kọ́ ti lẹ́yìn àwọn ìjọ tó ti kọjá síwájú tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá ti tó rán àlẹ́bì sí àlẹ́bì wọn sí wọn àwọn náà ṣe irú irú nǹkan yìí àwọn náà ṣe òwúṣẹ́ wọn ní ọ́ àwọn náà ṣe pa ẹ̀mí ìṣẹ́ tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá sí wọn ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá wá ń dá ìtàn ọlọ́ọ̀bà àdìjọlá dá ìdí padà ẹn ọlọ́ọ̀bà àdìjọlá wá ní kájàbá sàbúrò ààyùn ìlkọ̀ọ̀rì à ọlọ́ọ̀bà àdìjọlá ní àwọn sàmúùdì àwọn sàmúùdì àwọn náà ní àwọn ìjọ anábì sọ́ọ̀lẹ̀ wà áàdùn àtàwọn ìjọ áàdù tí wọ́n máa ń pè ní ádáwá àwọn ìjọ yìí àwọn náà ní ìjọ anabi ẹ anabi Hud alayhi salam orúkọ anabi sọ̀rọ̀ ọba àti ìjọba ń fi àwọn sáwọn ààrí ẹ àwọn náà ní kí ni wọn náà ní anabi Hud alayhi salam ọlọ́ọ̀bà àti ìjọba wá ní àwọn ìjọ méjèèjì yìí àtàwọn ìjọ ààrí àtàwọn ìjọ sẹ̀múlì ọlọ́ọ̀bà àti ìjọba ní wọ́n pe àlùkọ́rí à wọ́n pè ní wọn wọ̀lùkọ́rí àdúró ìmúmi àbùmáàdì yọmọ ìgbéyàwó alùpàdé àyínà orúkọ ọ̀sán náà ní nínú orúkọ kíni nínú orúkọ ọjọ́ ìgbà ìyáma ẹgbọ́n ọba àti kíláàsì wọn ní sólà kẹfì alùpàdé àjú malùpàdé à wọn máa àdìrọ́ta malùpàdé à yọ ọmọ ẹ̀kúnnù náà tún dáríkàrọ̀ ṣe ìgbàkú wọn ní orúkọ yìí orúkọ ní àti orúkọ ọjọ́ ìgbà ìyáma ni nítorí pé sẹ́ẹ̀rí gbogbo àwọn kọ̀ọ̀kọ̀ ọ̀sán ẹ̀ bọ́lá ọba àti kíláàsì ọjọ́ ìgbà ìyáma náà alùpàdé ó máa ń tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ jọ ìwọ́n ni yawm al-jazaa ìwọ́n ni gẹ́ni yawm al-hisaab so ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wá sọ fún wa pé ẹ̀yìn gòmí ọlọ́ọ̀bà àdìgbẹ́lá sọ pé wàápẹ̀ yìí gẹ́ni alwáàtì àtìdá wàápẹ̀ àti wàápẹ̀ à kápẹ́bà sàmúdù wà áàdùn sí lọ́kọ̀ọ́yà àwọn ìjọ adáwá àtàwọn ìjọ sàmúdù wọ́n pe alkọ́rí àyírọ́ wọ́n ni wọ́n sọ orúkọ yìí ní alkọ́rí ẹ sábàbẹ̀ sọ ní yorùbá ọjọ́ ẹ̀kan gbogbo tí ẹ máa ń kàn kára yìí ẹ ẹ ládàra bí ọ̀dọ́bá ní kọ́ra àlùbáàbù ìtumọ̀ ìlànà pé ó kalẹ̀ mọ́ ọjọ́ yìí tó jẹ́ pé ọjọ́ àlùkọ́ọ́lì àní yàrá ọjọ́ tó jẹ́ pé yẹ́sọ̀rọ̀ olùbá ní àhùwá rẹ̀ ọjọ́ tó jẹ́ pé yóò máa san ọkàn kó kó kó báyìí pẹ̀lú àwọn ọ̀bẹ̀rù tí ń bẹ̀rẹ̀ ọjọ́ yẹn àwọn àbúrálì yọmọ ti yá mi ẹ níbi àwọn ìbẹ̀rù kojú àwọn eríṣiríṣi àdánwò ẹ eríṣiríṣi àwọn aburú àjálù tí ó máa bẹ lọ́jọ́ yẹn ọkàn mọ̀ wá sí kíni kó kó kó ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwọn tá à ń sọ yìí wọ́n pe ọjọ́ náà nírọ́ àwọn samud tá à ń sọ fúnra wa yìí àwọn àjọ adájọ́ sọ́ọ́lì ní àdéhìí anábì sọ́ọ́lù àrẹ ìsàlám lẹ́yìn ìgbà tí ọlọ́ọ̀bà àdìsọ́lá tí kò tó tó áyà yìí tó dápọ̀ ramon síwájú áàdì ẹ́ kìí ṣe ìrẹ́lẹ̀ yìí kìí ṣe àtẹ̀sílì ẹ́ kìí ṣe àtẹ̀sílì alìmọ̀lẹ́lì kìí ṣe pé ó tò wọ́n títò ti wá síra wọn ni ẹ́ torí ẹ̀ lọ́mọ́ pé ní àtẹ̀sílì àtẹ̀síbú ẹ́ àzíkìrì títò yẹn ní ti títò pé ọlọ́ọ̀bà ló fẹ́ láti àmẹ́ṣẹ́ àwọn ni eléyìí náà kí fún alákòókò yìí kó ní bá yọ wa tò nígbà tí aláṣẹ ń kọ orúkọ àwọn tó wà nínú kíláàsì kan tò nínú kíláàsì yìí amọ̀ pé wọ́n ní ẹjọ́ jẹ́ gàfíì awìsàn dùn ẹjọ́ jẹ́ kó ní ṣe kí ni olóòrẹ̀ fi tẹ́ǹtì wọn àwọn àlejò kọ̀ yìí gbogbo tó jẹ́ nàìjíríà tó mi á wà ní sàrẹ̀sàrẹ̀ bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé ìdáwà wà ní kéwéé gíga òun náà ló kọ̀ rẹ̀ wà nàbà wà tó bá wò ní ti báyìí táwọn bèèrè lọ́wọ́ àlejò pé títò náà tó òun tí wọ́n tó ní tó pé bí wọ́n ti máa kéwú sí àgbọ́sí wá ní àmì ara ẹ́ ìwé ilé ìrísí wọ́n tàbí kí ní bẹ̀rẹ̀ pé ìgbàfẹ́ tó ní àkọ́dìtò láti ẹ̀fẹ́ ti pàtàkì sí ni àbí wọ́n ti wá sáwájú ara wọn sí tó ìwé lè ní ìdí ẹ́ samoud àwọn jọ samoud àwọn jọ hajj àwọn nakọ́kọ́ ti gẹ́ni àwọn nakọ́kọ́ wá wájú ìjọ samoud ọlọ́run bá ní sẹ́lá wọn ní kẹ́lẹ́ lọ́sí samoud àwọn samoud ní àwọn òun wọn àwọn náà ní àwọn ìjọ kan tó jẹ́ pé wọ́n wá lẹ́yìn ìjọ hajj á kátó ní ọjọ́ wánú alukur'an àwọn ìjọ sọ̀rọ̀ mọ́tò yìí lẹ́yìn ìgbà tọ́lọ́ ọba àlejò ọlá tó pa àwọn áàdì rẹ̀ àwọn ìgbà tó ìyọ́lọ́ ọba àlejò ọlá wá sí kí ni àwọn ọlọ́wọ́ ọba àlejò ọlá ní ẹ̀ wọ́n máa ṣe kí wọ́n máa lu ọlá lórílẹ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá fún wọn ní áàdì tó pọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá fún wọn ní agbára tó pọ̀ kódà báwa ti máa kọ́lé ẹ̀yìn tá a máa ma blọọkù tá a máa ebe gbé àwọn ètè bẹ́ẹ̀ káàánú yẹn ti tó nàìjíríà ti bá rí nínú àwọn a máa káàbò kiri ní wọn ti kọ́ lé kòkò kí lálá báyìí wọ́n sì gbẹ ní ìkọlù lé wọ́n gbẹ òkè ní òtí pé bẹ́ẹ̀ ni ọmọ fún wa gbogbo nǹkan tí wọ́n fẹ́ síbẹ̀síbẹ̀ ẹ́ wọ́n padà tó wá ṣe kí ni wọ́n padà tó wá ya ti ọlọ́run bá nìjọ́lá wọ́n padà sí wọ́n padà wá sí nǹkan míì lẹ́yìn bá nìjọ́lá tó ti ìlera bá nìjọ́lá ti yìí bá nìjọ́lá wá gbé bá nìjọ́lá wá gbé látara látara ara wọn náà ni ọmọ àrùsẹ́lẹ̀ mi rọ̀súlì ìlà àbílìsá ní kọ̀wé ọlọ́ọ̀bá àdìjọlá ní kò sí òjíṣẹ́ kan táà máa ránṣẹ́ àbí táà ránṣẹ́ pẹ̀lú ahọ́n àwọn ìjọ rẹ̀ ahọ́n òjíṣẹ́ ń wá gbé àná láti lọ láti lọ lè pé wọ́n padà kó ní ojú ọ̀nà àná ọlọ́ọ̀bá àdíkẹ́ sọ fún wa nínú al nínú suratu Hud ọlọ́ọ̀bá àdíkẹ́ ní wa ila Samuda akhahum Saliha ọlọ́ọ̀bá àdíkẹ́ ní àwọn ìjọ Samud ara wọn ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ma lakum min ilahin ghayruhu ẹ ní olúwa mi tó lẹ́tọ̀ọ́ kẹ́ máa jọ́sìn fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala huwa ansha'akum min al-ard ọba iná òun náà ló dá yín ẹ́n ó tún wá fi yín ṣe kí

anábì sọ́ọ́lù sọ fún ọ pé dádájú olúwa mi qarib ọba tó súnmọ́ yín ni o mujib ọba tí kì í máa dáyàn lóhùn ni léyìn bá bẹ̀. eléyìí anábì sọ́ọ́lù alayhi salam òun náà ni iṣẹ́ àkọ́kọ́ tó wá jẹ́ fún àwọn ìjọ rẹ̀ tẹ́yìn bá rí mẹ́sẹ́jì èyàn máa retí feedback ẹ́n tẹ́yìn bá sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò retí èsì kí wá lè sì táwọn ìjọ rẹ̀ fi fún lésì

àrùpé ẹ̀yìn náà lápadà fi ilẹ̀ gbàtà bá lọ tán tẹ́mọ̀ mójú tó lù tí wà láàbá sẹlẹ̀ níbi làákà ìtọ́lọ̀ ọba àlejò ọlápọ̀ àrùpé ẹ̀ àmìnà dáadáa sára rẹ̀ ẹ̀kúnta tí náà mọ̀rìjú wà ní àti ìrètí ti pẹ́ afọkànsí ọ lára kọ́bìlà hàzà síwájú ìtò gbédè síwájú ìtò gbédè yìí àti ní àfojúsùn dáadáa sára rẹ̀ àtẹ̀nhánà àná àbúdà máa yà àbúdà àbá ìnà ẹ̀yìn sọ́lẹ̀ àtẹ̀nhánà tí ó wà máa kọdí wa ó máa hánà wa ẹ̀ ó máa lé wa kó níbi pé ká máa jọ́sìn fún táwọn bàbá ńlá wa jọ́sìn fún ilé ìbá ṣe bá wọn náà ní bá ṣe wa ọ̀rẹ́ ẹ̀yọ́ àtàwọn jálàbí ní ti tó ẹ́ ẹwà ń takò pé eléyìí da eléyìí ò na ihe wọ́n ní ṣebí tí wọ́n jẹ bí nínú àwọn ìjọ àlórí kọ́ọ̀lẹ̀ àwọn sọ fún pé pẹ̀lú tàbí iná mọ̀rìjò wà ní afọ̀kàtà rẹ̀ púpọ̀ ètò wa gbé déyìí á àwọn ìtàkọ́ńtẹ̀ ọmọ wa kọ wa wípé ká mọ́ ti àwọn àbálá wa jọ sí nígbà yìí àti ti ti pẹ́ gbogbo àwọn onímọ̀ ṣe bàjẹ́ ẹ̀rì tó wọ́n ìlú bàjẹ́ wọn àyàbí ká máa sí ibi ó ti pẹ́ ẹ́ wọ́n sí ó ti pẹ́ ni wọ́n á ní tó ti pẹ́ táwọn tó ti wá lọ ẹ̀yìn àbábọ̀ ìwà lórí ẹni pẹ́ báwọn wà ní hadithi lọ wá tẹ́ ìṣò ní àyà kan ní oní hadithi kan ní wọ́n máa sọ ike kíni wọ́n máa sọ pé a ah, ìlú ti pẹ́ láti ṣe kí ìbọ̀ ti pẹ́ àwọn aṣọ fún àlẹ́bí ìkọlù pé ah, wà ìnana làbẹ̀ ṣákí nípa tẹ̀sùn ilẹ̀ ìṣẹ̀lẹ̀ dájájú a àwà ní dáwọ̀ àwà nínú iyèméjì nínú nǹkan tó pè wá lọ́yìn ẹ à ń ṣe méjì lórí ẹ̀ kò ní tó pè wá lọ yìí kò ní sọ́ọ̀lì sí sàlàyé fún wa ó bẹ̀rẹ̀ sí pè wọ́n ó bẹ̀rẹ̀ sí fi tí múlẹ̀ fún wọn pé ní tó ń pè lọ yìí òun náà ni ojú ọ̀nà tó tọ́ ẹ̀rí àwọn àjẹ́ra tọ́lọ̀ ọba àdìsọ́ láti dị èyí bọ́lọ̀ ọba àdìsọ́ láti fi àárọ̀ àyà 141 sí 142 ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní kákẹ́rọ́ sàmúdù mùsàlì ọlọ́ọ̀bá àdìkẹ́lá ní àwọn ìjọ sàmúdáwá àwọn ìjọ sàmúdù wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ àwọn nígbà tó padà sí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ sí wọn ẹ́ òjíṣẹ́ lè lórí anábìsọ ọlọ́ọ̀bá àdìkẹ́lá wá ní kákẹ́rọ́ sàmúdù mùsàlì òun náà ìgbà náà ti yọ pé kàdàbà ọ̀tún láń wọ̀kọ̀ kàdàbà rúùtù ẹni wá sílé pé òdílé ẹ̀sẹ̀ nírọ́ gbogbo òdílé ló ti lè nírọ́ nítorí pé ìgbàgbọ́n ní tẹ̀ wọn tó wá sí pàánẹ́lì musa ní ojú pàánẹ́lì nírọ́ ojú pàánẹ́lì yáyá nírọ́ ojú pàánẹ́lì sọ́ọ́lì nírọ́ ojú pàánẹ́lì ìlú nírọ́ nítorí pé ìpìlẹ̀ iṣẹ́ gbogbo bá bá náà ìgbàgbọ́n náà nínú wáhì nínú wáhì

ìgbà mí bẹ àwọn ọmọ bá jọ gbé náà ni àwọn tó bá ti gba àyá tọrọ bá ti fọrọ tá a bá ti sẹ̀ palẹ̀ àmẹ́ni tó nílé àmẹ́ni tó gbà lálejò àbí kọ́dà kó jẹ́ pé tá a gbà lálejò ní ìgbà kó jẹ́ pé ọgọ́rọ̀ mẹ́ta sẹ́yìn wọ́n mú sọ̀wá o wọ́n wá ní àbábálá babalábá wọn ẹ́ wọ́n ní wọ́n máa ń tẹ̀lé àjò ni wọ́n máa ń tẹ̀jẹ́ lọ́lé nígbà wọn àtẹ̀jẹ́ lọ́jọ́ kan ẹ́ tó wọ́n á ní àwọn afun ní kọ́nà kan bẹ̀ wọ́n tí o bá ti mọ̀tá sọ àwọn afun ní kọ́nà kan bẹ̀ ẹ́ ti pé nígbà fún ojú ní kótókó báyìí lọ sọ̀rọ̀ náà ló wá bá tí òjò wà lọlé má ẹ̀ ọwá fẹ́yàwó wá bí ma èso àlejò ní àlejò wá ní wọn. wọ àwọn tó bá ti ń sìn àwọn ọmọ sí àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n wọ́n máa sílé ẹ àmọ́ àwọn bàbá rẹ̀ ló bàtà òun lè gẹ́lẹ́ ọwọ́ bàtà ọlọ́ọ̀bà àríkọlá tó bá fẹ́ sí àmì ìdìde yóò wá sí àmì ìdìde láti ibi kíni láti ibi tó jẹ́ ìpìlẹ̀ gangan tẹ́ẹ̀mí lè sọ́ka tẹ́ẹ̀mí lè sọ̀kà mú ẹ̀mí sọ̀kà tó mú wọn láwọn bá bọ́ bá ní ìṣàlẹ̀ pé láwọn ará àtúgbà láwọn jàǹdà tẹ́wàá ẹgbẹ́ tó bá ní rẹ̀ ni àwádẹ́ ọdún kò pa ní ẹ̀wọ̀n torí ẹwà náà irú ayé pé àtẹ́bí náà wá láti nìkan ni wọ́n kà ju àwọn ọkọ̀ wọ́n kà dá gbogbo ní ó nínú tàbí wá àwọn ọmọ ìṣẹ́ dáhùn sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bí wá wàhálà ni kò fẹ́ pa. wọ́n lọ lè bá bàbá rẹ̀ bá bàbá rẹ̀ pé ìjọba ọmọ inú wa ń gbó àwọn ọ̀tá wa ẹ̀ ń bá wa já alákẹ́ torí tó ní pé kí ni kò sí tó fà á torí pé ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ tí máa kó lórí kíni lórí iṣẹ́ òjíṣẹ́ náà nígbà tó ń sá sọ́jà ní sọ̀láwà ní sọ́lá padà ní ìlú mọ́ta sọ́lé jáde kó ní ìlú mọ́ta ẹ̀rì bí àní sọ̀láwà ní sọ́lá nígbà tó padà yá ó tó padà sílò ó tó padà sí ìlú mọ́ta nínú ilé ọlọ́ọ̀bà ní ìlú pé wà á gbà inú bí i hàn àgbàlẹ̀ ẹ ọmọ ọmọ ọkọ ní ọ́nì mi ẹjọ́ nìyí mi so ọlọ́ọ̀bà ní sọ́lá ló fún ní àdáfẹ́ jáde ó sì yẹ hikima nígbà wá yá aláwọ̀balẹ̀ wá sí wọlé padà nígbà wà wọlé gbogbo àwọn tí wọ́n dẹ́rù tí wọ́n tó kòkò máa tí wọ́n tó gbẹ́gbà owó wọn padà sí nínú àwọn ah, ibi ti lọ a ọlọ́ọ̀bà àlejọ́lá ní ìdíkọ́lá lẹ́hùn àkóhùn sọ́ọ̀lì ìhùn àlẹ́ àtẹ̀tẹ̀kù nígbà tí ọmọ ìyá wọn àdẹ́sọ́ọ̀lì àlejọ́lá ẹ wá sọ fún wa pé àlẹ́ àtẹ̀tẹ̀kù ó ní àhẹ́sìtẹ̀ ọlọ́run àtẹ̀tẹ̀kù ẹ̀sì páyọ̀ ọlọ́run àti gbogbo lọ́ọ̀bà àlejọ́lá tó ní ilẹ̀ wa fi sán òun náà ní pé kẹ́ ẹ máa pa nǹkan pa pọ̀pọ̀ lọ́ọ̀bà àlejọ́lá ilẹ̀ máa ń dájájú kẹ́ẹ̀kẹ́ níbi yóò ilé ìlàkùnmọ̀ ọ̀tún àmì òjíṣẹ́ tó dé fọkàtà òun náà ni kò jẹ́ fún yín gbogbo àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ ọba àlùsọ̀lá pátápátá òmàdá ẹni tọ́lọ̀ ọba àlùsọ̀lá fọkàtà ni wọ́n láti sámà lóbi wá ṣe kíni ẹ́ lóbi wá fi lóbi wá rán wọn ẹ̀rí pátá ní sọ̀lá wà ní ọ̀fọ́lá fún nǹkan ẹ̀yìn táwọn táwọn fọ́n sọ pé àrẹ́bí òkúnda ẹ̀ẹ́dẹ́rì àbí ìdúró kò wáyé jọ àlẹ́sọ̀lá àlọ́sọ́lá bá ní aláta àmọ́nú mi ẹ wàhálà àbí inú mọ́tò sàrà alẹ́sọ̀lá ìwádìí bọ́ọ̀sì mi tó yẹ kí ọba tó fẹ́ sọ́mà ó ti fi mọ́tò ọ̀sì mi ló fi rántí ní ẹ̀yìn wà nípa àkọ́ síbi tó gbọ́ ọjọ́ tọ́lá ọwọ́ àtọ́mọ pé fásitì

ìbéèrè wọ́n yà lọ́wọ́ ni ẹni tí ti dáwà èyí jáde àwọn èèyàn wọ́n tó fẹ́sùn lójú ọ̀nà ọlọ́ọ̀bà nìkẹ́ láti yóò fẹ́ ṣe tẹ́lẹ̀ ó tó wá ń bìrì wọn ẹni tó lọ́wọ́ àdúgbò láti bá ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sẹ́lá fi tọ́nà ọmọ àdúgbò láti ìrẹ́lá ti ṣe àmì àdúgbò àjọrán pàwọ́ ní mo bọ́ọ̀ sí mọ́tòrà mí ní pàlú àwọn ìjẹ́ ń fi rìnlẹ̀ pé náà ń béèrè pé má máa ń tẹ́jú owó tó ní wọ́n bẹ̀ yìí tọ́wọ́ mi màgbọ́n ní mùsùlùmí ó ti wá di kíni ó ti wá di ó ti mú lọ́rùn wọn látara gàrá ọmọ látara fáyìn ìjẹ lọ́rùn wọn ó ti wá mú lọ́rùn wọn lọ́bí ó tó ní ìṣẹ̀lẹ̀ ah, o tí tàwọn wá lẹ́nu kọ́lọ́ ní ọ̀dà yìí tọwọ́ ilé wa ẹ̀rọ lè gbọ́ ní àkọ́ àkókò máa sára tó àwọn ènìyàn fẹ́ níkàṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀yìn kí ọ̀tọ́ àmọ́ bí ni wọn ọba àdìjọlá ní sọ ẹ̀yìn nípa ànẹ́bì

òun náà ni kò bójú mu tán bá fún wa ní nǹkan láláì ṣe ṣe kíni láláì ṣe pa nàgà kó wá kọ̀ tó pé tó bá kọ àbùkù níbi ẹni kọ́ mu àbí tó bá ní ìdílé yóò fi kọ́ ẹ̀ bẹ́ẹ̀ alákòóso yìí kì í bẹ́ẹ̀ tó fún ọ ní nǹkan yìí kì í bẹ́ẹ̀ náà ṣe ní rí ọ̀nà yìí tó dáa ni ẹ̀ wá wá wá ní dọ̀ ẹ gbà á ìgbà owó tó dọ̀ owó tó dọ̀ má gbà àbẹ́ni tó fẹ́ fún ọ lówó láti ṣe kíni láti fi pa ẹnu rẹ mọ́ ẹ̀ ọbẹ̀ fún ọlọ́wọ́ láti pé kó bá ṣe kankan fún irú eléyìí mo náà àríwá ni o gbọ́dọ̀ gbá àmì tó bá fún ọ ní owó àmì ìdíná fíìm mẹ́m ó dùn máa ní lápapọ̀ àríwá ọkọ̀ fún ọ ní irú eléyìí àríkọ̀ ẹ́ ọ̀dà ẹgbẹ́ ni àríwá ilé kan so alẹ́ ti sọ ọ́ wá ní

inú àwọn tẹ́lẹ̀ rú wọ́n tó rúrí wọ̀n lápẹ̀lú mọ́lúkọ́ àhàdì àtàwọn ẹ̀mọ̀ wà nínú gíní nínú àwọn irúgbìn oríṣìíṣìí ẹ̀ tọ́lọ̀ bá nìkẹ́ láti wá fún nínú àwọn làbídùn tó jẹ́ pé làbídùn kí ní orí rẹ̀ ẹ́ àìsànkà tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó rọ̀ ni yàní làbídùn tó ti ráì tó ti rọrùn fún láti máa ká ọlọ́ọ̀bà àlejò láti kíni ó fi gbogbo fún yín wọ̀tẹ́ni tí ó náà

ẹ̀sì máa tẹ̀lé àti ọjọ́ tọ́lọ̀ ọba àti ọlá pàáyín láti ẹ̀mí ẹ wá sọ mọ́ pé wàdá tó ní ìrù amúrọ̀ ni mo sì bí ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹ má tẹ̀lé láti àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n kọjá àdà lórílẹ̀ àdìmùsìnkú àdìsọ́ àwọn àwọn ní àwọn àwọn ní alìsìnkú alẹ́bínà ìsìnkú náà fi àrùkí wọ́la ìsìnkú àwọn náà àwọn tó jẹ́ pé wọ́n balẹ̀ jẹ́ wọ́n fi ní ṣe gíní wọ́n ìfà lórílẹ̀ anábìtọ́lì sọ fún wọn ẹ̀rì wáàtí anábìtọ́lì wá bẹ̀rẹ̀ sí wáàtí fún alẹ́ sí ìsìn ẹgbọ́ wá ti tọ́ka tí anábìtọ́lì alẹ́ ìsàlám ti ń ṣe wáàtí fún wa wá sí ìwà lágbára tí wà sí fún wọn wọ́n ní ah, ọdá kò sí ọdún àgbọ̀ tó fẹ́ sọ fún wa láti tẹ̀lé ọ àwọn awó tuntun àwọn awó àpáta kan tó wà lọ́kàká àwọn tẹ̀lé wà lẹ́tù sọ́ọ̀lì pé wọ́n tó wà lẹ́tù sọ́ọ̀lì pé tó bá fẹ́ ká gbà wá gbọ́ àpáta ti tẹ lọ́kàká yìí afẹ́kọ̀ múra nǹkan jáde lẹ́yìn kíra nǹkan mẹ́ta ó ṣe ní kíra nǹkan mẹ́ta ó ṣe lọ́mọ

láti mọ̀ pé àwùjọ tọ́lọ̀ ọba àdìjọ lára aláàánú ni wọ́n. ẹ títà tí tọ́lọ̀ ọba àdìjọ lábá pa wọ́n rẹ́ ẹ ọ̀nà wo ló gbà tó lórí àfẹ́sẹ̀ àrẹ́jì wọn. káàmì ni wọ́n bá sọ fún wọn pé ọkọ̀ ìjà ń béèrè yìí oníṣẹ́ fẹ́ kàn níbẹ̀ ẹ̀yin lẹ́kún mọ̀ ẹ̀yin lẹ́kún mọ̀ ọlọ́run bá tẹ̀ yìí àmọ́ síbẹ̀ síbẹ̀ àrẹ́bì sọ́ọ̀dù fún bẹ̀rẹ̀ pé òun tà fẹ́ sẹ́sì kìíní òun tà fẹ́ sọ́ọ̀nà ni ó sáfẹ́ kán mọ̀nà ni kí ànábì sọ́ọ́lì wá sí ìdí wọ́n béèrè fún un ànábì sọ́ọ́lì wá sí nínú wọ́n wá béèrè lọ́tọ́ wá tẹ́lọ́ ọba àdìsẹ́lá kọ́lọ̀ ọba àdìsẹ́lá tó ní yìí ọba àdìsẹ́ sábà bí fẹ́ẹ́ ní ìfẹ́ gbàgbọ́ irú eléyìí nísì ó ti kọjá o àwọn ànábì ọlọ́run ọdọ́lọ́ ọba àdìsẹ́lá ń fẹ́ẹ́ ní omi tẹ̀lé ìgbà wọn ìdí ẹ̀fọ́ wa bí wọ́n lónìí kí wàá ní kíní kaba ti ṣe àdéhùn náà lọ́wọ́ gbàgbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ à ẹni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé tó ń bá ti lójú pọ̀ nínú àlùkò hàn ẹ ó ti ṣe kíni ó ti gba ó ti gba ó ti di mùsùlùmí ọ̀rọ̀ ó ti di mùsùlùmí nínú eléyìí gbogbo o gbọ́dọ̀ parọ́ mọ́lọ́ wọn a ọkọ̀ fún láti wọ́n ti láti kalẹ̀ sábà tó bí ọ̀rọ̀ <laughs> ó sàlàyé rẹ̀ fún mi rẹ̀ nínú àlùkò tí wọ́n ti ká tó tí wọ́n ti àìmọye àwọn a tó wọn nínú al tó sì jẹ́ pé kí tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n tó sì jẹ́ pé ẹ̀ èèyàn láti wọ́n wájú ọlọ́ọ̀bá nìkẹ́lá orúkọ ààrẹ àbúbákì ọdí ọgbà ààrẹ torúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ààrẹ torúkọ òsùmánù bẹ́ẹ̀ ààrẹ ààrẹ ìgbẹ́lẹ̀ tó fi wá sọ àdúgbò kọ tiẹ̀ wọ́n nílé kó lọ́dún kan bẹ́ẹ̀ nìkan orúkọ rẹ̀ jẹ́ kóńkà ẹ́ wọ́n á ní wọ́n ní gbogbo nǹkan lẹ́lọ́wọ́ àdúrà lọ́kọ̀ áàrùn tọ́lọ̀ ọba àti jẹ́ náà àti ìfẹ̀sán lẹ́nu àlùkò áàrùn láì tètè yẹn láláì láláì sàlàyé nípa rẹ̀ àpèjúwe méjì ní wàá fún àpèjúwe ẹni tó nílà káyì àti àpèjúwe tó وتركوك فإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما wọ́n ní arákùnrin ẹni tèlé ní ẹni jẹ́ kókà kókà ló bọ́ọ̀lù ọwọ́ àwọn ayàwó ní tọ́tù ti wà ẹni tọ́lọ̀ bá nípa láti sọ pé ìdára àwọn òṣèlú àwọn ọ̀sán àwọn láwọn ní sọ̀tún ilé ìhà pé ní wọ́n ti rí òwò tẹ ní wọ́n rí bísínẹ̀sì wọ́n rówó kan tí wọ́n kó ọjà dé àwọn láwọn àbí wọ́n rí ìfẹ́ wàdára kúùkà wàdára kúùkà wọ́n wà á fi ìrẹ́ ànábì ilẹ̀ ọ̀ ìmọ̀ lórí ìdúró ànábì ìdúró tó wà lọ́wọ́ ọba kan lọ tààrọ̀ kúùkà ẹ̀ inú gbólóhùn tààrọ̀ kúùkà wọ́n sì ẹ̀ fínú wọ̀bá rí wọ́n bọ́ọ̀lù bí yìí kéde kẹ́lẹ́ ẹ̀kọ́ jẹ́ ẹ̀ tààrọ̀ kúùkà ẹ̀ pàtàkọ́lọ́ wà bẹ́ẹ̀ ẹ̀ fínú ẹ̀hẹ́n wọ́n kiri rà lẹ́bi lẹ́bi nígbà tí wọ́n ní ah, ọlọ́dà pọ̀ lẹ́nu àlùkò àárín oníwọ̀dára kóókà máa fi ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ìjọba èyí lọ́bọ̀rọ̀ ọlọ́ọ̀bà ìjọba ṣe èyí. ẹ̀ wá tó yìí wọ́n kan wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ẹni kò sí ìgbàgbà tọ́lọ̀ ọba àdìsọ ló sọ̀rọ̀ nípa rẹ̀ náà lọ́wọ́ àti ah, ní ẹ̀yìn ó sọ pẹ̀lú pẹ̀lú confidence bẹ́ẹ̀ ni ọ̀dà ah, ṣàlàyé fún wa nígbà lọ́wọ́ àrùn bí ìtọ́lọ̀ ọba àdìsọ ló bẹ̀rẹ̀ sí máa ṣe búrẹ́dì ṣàlàyé fún wa nígbà lọ́wọ́ àrùn bẹ́ẹ̀ sí máa ṣe búrẹ́dì ó ní bẹ́ẹ̀ náà lọ́wọ́ àrùn ọ̀dà rí ó ní ọlọ́ọ̀bá àdìsọ́lá ní mọ́sàlú ara ìdíkì ìkúntù làtà ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ẹgbẹ́ ìlọ́dọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ nígbà tẹ́ bá ti kí ni nígbà tẹ́ bá mọ̀ nípa rẹ̀ tó ọlọ́ọ̀bá àdìsọ́lá ti nípa rẹ̀ sọ pé ìlọ́ àwọn ti bẹ́ẹ̀ ó sàlàyé rẹ̀ tẹ́rí pé ọ̀rọ̀ tó ṣe kéré ọ̀rọ̀ tó bá bọ́mọ̀ ní rí fáwọn ẹni tó bá sáré

ọlọ́run bá nígbà láti sọ nínú ìlọsọ sáyà fún wa náà lùbá ní pé wà á tẹ ìlà sàmúdà nà kọta òbò sí ọ̀dán kọ̀ọ̀bọ̀ náà lùjẹ́. náà kọ̀ ra fún ọlọ́run bá nígbà láti fún wa yìí ọlọ́run bá nígbà láti ní mú sí àwọn ẹni ìdí òjò kó ju owó tó fi wá sí rí tó fi láti fi òun náà sí kàgbé jáde àwọn apá kan wọ́n gbà àwọn àfẹ́ dúró wọ́n láwọn ò ọlọ́ọ̀bà àdìjọ́lá nígbà tó ọlọ́ọ̀bà àdìjọ́lá sọ àkúmí ìkalẹ̀ gẹ́gbọ́n ọba àdìjọ́lá sọ fún wa ní inú suratul A'raf ọlọ́ọ̀bà àdìjọ́lá ní wàílà àtàbúdà àgbàmù kọ́ọ̀lì àdì قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره قد جاءتكم بينة اعبدوا الله كما جسم الله ما لكم من إله غيره آه لولوا بك لما جسم ويأتي الله سبحانه وتعالى قد جاءتكم بينة من ربكم على يد الواجب أن تدعوا الوالدين إلى العلم إن تأتي تأبيركم تأتقون أن يرجع إسلام الله وبعد الصلاة هنا لسجن هنا لسجن أبائي وعلى قبل هذه ناقة الله àyà àbí nàkọ́tùlá àyà tẹ́lẹ̀ yóò làbúlé agbó ọlọ́wọ́ bá àlejò ọlá ní nàkọ́tùlá yà ní ọlọ́wọ́ bá àlejò ọlá sí àbújọ àkómi sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ́ tẹ̀sí ìfán láhá wọn ta àbí màlẹ́ jẹ́ àbíhà kó bá àbúlé máa ń jẹ́ ìyí fún àkómi yẹn ṣé àkómi ọlọ́run lélẹ́yìí ẹ́ wọ́n ní pẹ̀tàrú ha bí ò bá ti máa wí ẹ́ wọ́n ṣe gíní wọ́n pẹ́ tó tó wọ́n sì gíní gíní wọ́n rí ìgbò ẹni wọ́n bèèrè fún yẹn tí yẹn bá ti challenge ànábì ẹ́ challenge yẹn ó wà pẹ̀lú challenge nìyí wọ́n tó challenge ànábì tó ṣe nígbà tó bá challenge yẹn bá rí challenge yẹn ló wà bá challenge yẹn mú ọ̀nà nígbà táwọn tó àbẹ́bí ń sá àlẹ́ ìsàlá nígbà tí wọ́n ní kó ṣe gíní ọba rẹ̀ àtọ́sọ́gbó ti ní alẹ́ ẹ̀sẹ̀ ní ọ̀rọ̀ fúnká nígbà tí wọ́n ṣàlẹ́ ìjà lẹ́yìn ìjà pé tọ́lọ́run rẹ̀ lè ní ó lè mú ó lè gbé ìdébù dáínì ẹ̀ tí ó jẹ́ òkun rẹ̀ ẹ̀ta àwọn wa jẹ ẹ̀ ṣẹ̀kúrò dáná ìjà ní àwọ̀dìná wà áfíìrànà wà áfíìrànà ṣé bí àwọn akọ́kọ́ jẹ àwọn ọ̀pọ̀ yóò jẹ. bí ẹ̀ka náà ti túbọ̀ tó bí àtàkì ìjà tó bẹ lọ́wọ́ ní tí àwọn ọba àdúgbò láti fún wọn náà ọlọ́ọ̀bà ní ọlọ́ọ̀bà ní àdìbò àdábá náà àdìbò àdàbẹ̀rẹ̀ àdàbẹ̀ ọlọ́ọ̀bà ní ọlọ́ọ̀bà ní àyàtí náà ti jẹ wọn ìyàtí ìdí jẹ ìkẹsàn ní gbàgbà yìí jẹ wọn tẹjọ́ làwọn fẹ́ràn ẹ́ tẹjọ́ làwọn fẹ́ràn tó tí kàlejì bá wá ẹ́ kàlejì náà ló ṣe kí ni kàlejì náà ló tẹ̀lé tọmọ bá sọ tọmọ bá sọ ní ìdíjà bàbá mi ìgbé mọ́tòpọ́ọ̀tù ẹ́ ẹ̀rà àkọ́bá ìgbé mọ́tòpọ́ọ̀tù èmi ní ìgbé ìgbé àkọ́bá ìgbé ọwọ́ ara nǹkan òbí tọ̀ ló ń múra dé yìí <laughs> tó wá ṣe adé tó wá ṣe pé bọ́ọ̀sì tẹ ọ̀gbẹ́ ìfẹ́kọ́ tẹ̀lé túláàsì ìfẹ́kọ́ tẹ̀lé anábì sọ́ọ́lì ọwọ́ sọ fún ọ pé pàtàkùnbàtà àkúlù bí àṣìlá tàkúnmí ọlọ́run yóò ẹjì sílẹ̀ jẹ́jẹ́ ẹjọ́ máa jẹ́ gíní ẹjọ́ máa jẹ́ lórí ilẹ̀ ọlọ́run bà nìkọ́lá ilẹ̀ ikọ́ wọ̀lá lórí pọ́ mọ̀ ya burú yẹn ni wá òjò mú ṣe náà nítorí nítorí ọba ní rẹ̀ làkúmí tí wà lẹ́yìn kan ẹ má ṣe kíni ẹ má ṣe o ẹ ọ ní ìpayà àkúdà fún àlè walakum shirbu ni ma'lum àdánwò ràkúnmí yóò láha ṣírù ó ní ọjọ́ kan tí ó máa fi mú mi o walakum shirbu yawmin ma'lum ẹ̀yìn àti lọ́jọ́ tí ó fi mú mi lọ́tọ̀ ẹwà ọ̀tà lẹ́yìn tó bá dé ẹbí rẹ̀ kó máa jẹ ràkúnmí èyí jẹ oníwọ̀n inú wa ni ràkúnmí àbúrò yìí jọ́ tó bá mú ní ẹ́ àbúrò ó mú mi ẹgbẹ́ ẹ̀ ní omi tẹta mẹ́rin so wọ́n wá jọ pín omi mú pẹ̀lú làkúmí anábìsọ́lì wá sọ fún pé wà láàkàmà tó àdìkù ẹ gbọ́dọ̀ bá fún sára làkúmí yóò nítorí pé ẹ̀rọ rẹ̀ yóò máa jẹun nígbà tẹ́ nígbà àkúnmí ó máa tí àkúnmí ó jáde ẹ̀ béèrè òkú àkúnmí ẹ béèrè alàyè ẹ̀tún ní àkúnmí tí ó lọ ọmọ lẹ́yìn kí ni wọ́n tó bá àmọ́ jẹ kí ó ti máa mú. aláwọ̀ bá àdìsọ́lá wá ní ọ̀la àtàmọ̀ tó ìyà ọjọ́ kan tí fi ń tóbi dì kí àná máa wà sí kí ni kí ni kí àná máa wà tẹ̀lẹ̀ sí tòun ti bí àná ìsọ́ lè tètè lọ fún wọn tó àkúnmí ọlọ́run ní o ẹ̀yìn náà lè béèrè fún o ètò tó mọ̀ sọ pé máa mú wa mú pẹ́pẹ́ náà ìsọ́ lè ló mú wá nìkú tí A àmì ọ̀sẹ̀ yìí wọ́n sì kojú ọ̀gbẹ́ sí àti ọlọ́ọ̀bà nìjọra wọ́n kọ ijá ìgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà nìjọra wọ́n kọ́ ló yá rẹ̀ nígbà wọn apara fún mi tán ẹwọ́ bọ́sí láyà bí wọ́n tún wá sí àmì wọ́n ní yàtọ̀ ẹ̀kí ní nǹkan tàbí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ yìí tó bá jẹ́ kó ti ẹ̀yọ ẹgbẹ́ lè lágbára púpọ̀. èdè náà nígbà tí a ṣe náà challenge ní pé tí o bá challenge ní lẹ́yìn rẹ̀ má ẹ̀yìn kó tó yà fún wa pé tó ní àdéhùn gbogbo ọmọ wa sọ ìdí màá ní pé rọ́rọ̀ pa wọ́n tún wá sọ pé nǹkan tàbí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ yìí tó bá jẹ́ kó ti ẹ̀yọ lóòótọ́ tó bá dá ẹ̀rọ kó ti ẹ̀yọ ìyàwó mọ́mọ́ wa kí ló wà tàbí tí yóò bá sọ kalẹ̀ fún wa wọ́n máa sọ pé ẹ wọ́n wọ́n ẹni tó para fún mi yìí àwọn tí wọ́n para fún mi wọ́n sara wọn jọ ni ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ni nínú àwọn ìran mẹ́jọ ẹ wọn wọ́n wá sí kíni wọ́n wá pa ràǹkúmí yìí àwọn àni wọ́n sọ ń gbà tí wọ́n bẹ́ pèsè pèrò láti pa àmẹ́rì sọ́ọ́lẹ̀ ọlọ́ọ̀bà ní sọ́ọ́lẹ̀ wọ̀ káyà nàìjíríà màdì láti títà tó rà àwọn ìjọ mélòó àwọn ìdílé mẹ́sàn-án wọ́n bẹ nínú màdínà tó jẹ́ pé ìlú nàbẹ̀ àrùbí wà láàyè àwọn àgbàlẹ̀ jẹ́ ní ìpínlẹ̀ ọlú tàkọ́sà mọ́bìlá àwọn ìdílé yìí wọ́n sára wọn jọ wọ́n wájú gbájú lánàbàyìdánilẹ́wò wà áàlà àròrò ti kàmẹ́lẹ́ ẹ̀ àròrò kàmẹ́lẹ́ lóru àti fámìlì rẹ̀ àlọ́ ká ànábì sọ́ọ́lù mọ́lé àti fámìlì rẹ̀ àwọ̀ àtẹ́kíní àwọ̀ àpá wọn wà áàlẹ́hu tó mọ́ lọ́lọ́ kò lánàlẹ́ wà níyì àwọ̀ àpá wọn tí wọ́n jẹ́ kíní tí wọ́n jẹ́ àwọn fámìlì wọn yàní tó jẹ́ alẹ́ tó rẹ̀ àmọ́ kò sójú wa ó àmọ́ kíkí ni àmọ́ tó pa àwọn bá lù ní o àmọ́ bá wọn sọ́kún náà ni wàyí ní àlàpọ̀ ní tó bá àgbọ̀mọ́ bí àwọn aláàbò là ń so àwọn bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlùkọ́lá wa ní wà makaru wà makaru wà wà makaru makaran wà makaru náà makaran àwọn àjẹsẹ̀ tí wọn ẹ̀ẹ́dà lórí kàbọ̀ wọ́n ti padà fún níta wọ́n ti wá lọ́pàá àwọn adéke ọlọ́ọ̀bá àdìsọ́lá nínú wà màkàrí náà màsọ̀rọ̀ àánà ní ìdíjì pẹ̀lú wọn wọ́n mú láyé ìṣòro wọn ti kúra mọ̀ wọ́n tó gbé pèrò wọ́n ti mí sínú wọ́n ti mú bẹ́ẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá ní wọ́n tó ṣe ìfàkẹ́hàn àáfíbá tó máa tóbi ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ẹ̀yìn ẹ̀wù yé ẹ̀wù yé bí àti pọ̀tẹ́ ìṣe wọn mo ti padà àti gbogbo àwọn ìjọ wọn lápapọ̀ àpàwọn ọlọ́ọ̀bá ní kẹlá wá sọ fún wa pé fàtírí kàbùrú ń tó ohun káàrí ẹ̀kú ń bì máa gbọ́dà mú ọlọ́ọ̀bá ní kẹlá yẹ wúlé wọn ilé wọn ní káàrí àkókídáwó kò sí kankan bẹ̀ mọ́ kò sí tó sọ lé wọn dáwóró bí máa gbọ́dà mú nítorí àbòsí tí wọ́n ṣe ní àbòsí òun náà lè jẹ́ nìkan ṣẹ́kù ní wọn má ọlọ́ọ̀bá ní kẹlá wá ní ذلك إن في ذلك لآية لقوم يعلمون الله بعد كلام يتعصي الله بعد كلام أن يرون بيبه قوم يعلمون تبا ما يعني في هذا لا يمكن تبا وتعصي ويا كل قوم به تقول الله بعد كلام تبا ما سيئ سيئ النبي صلى الله عليه وسلم أنا بيجي في ذلك كان يسير الله بعد كلام لو تجيني مولو بيان تصوف النبي صلى الله عليه وسلم إلينا إنه أمام معجزة إنه أمام معجزة النبي صلى الله عليه وسلم òun náà ní pé kí ni òun náà ní pé ọlọ́wọ́ bá lè fi ọlá ó ti kí ni ó sọ ìfà àwọn tó ti kọjá tí ò tójú àmì ìṣòwò àwọn àlùsọ́là mú ó sì ṣe déédéé àwọn tí wọ́n nímọ̀ nípa àtàwọn nínú àwọn tí ra àti ìjọlọ́ wọn àti ìṣàn ti gbọ́ tẹ́lẹ̀ wọ́n sì gba tó bá kẹsẹ̀ náà ló ṣe rí òun náà lọ́sí ní pé ní àṣáájú àwàrí wọ́n ní àwọn àlọ́ àwọn ọ̀rọ̀ àrísọ àlọ́ àpamọ́ àwọn ìjọ́ àwọn àtàjẹ́ ọ̀tà máa ń sọ ní òun náà lónà lọ́lẹ́ kójọ ọlọ́ọ̀bà ìṣẹ́láwá ní wà jẹ́ ìmẹ̀lẹ̀dí ìnà àbánú wà gáàlù yẹ̀sàkó ọlọ́ọ̀bà ìṣẹ́lá ní àwa la àwọn tí wọ́n gbọ́ ọlọ́ọ̀bà ìṣẹ́lá gbọ́ wọ̀gáàlù yẹ̀sàkó ọlọ́ọ̀bà ìṣẹ́lá sọ nínú àwọn ayé ìṣẹ́lá kùhán ẹ̀ ń bẹnu sọ́dọ̀ àárọ̀ ń bẹnu sọ́dọ̀ ìṣẹ́sọ́dọ̀ ṣọ̀rọ̀ ń bẹnu sọ́dọ̀ námù ń bẹnu sọ́dọ̀ òun ó káàkiri ìgbésẹ̀ bá ń sanwó pépì ẹni ìṣẹ́ bá ń sí ẹni okú rẹ̀ ní ìṣúra yìí nínú àwọn dc alquran ọlọ́wọ́ bá ìjọ láti pé kásìtàbẹ́tì sàmúdùn kásìtàbẹ́tì sàmúdùn wà áàdùn kọ̀ọ̀yà àwọn ìjọ sàmúdùn àti ìjọ àwọn áàdùn kátó bọ́ títí tọ́lọ̀ ọ̀tọ̀ àríkẹ́lá fi pa wọ́n lẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá pa wọ́n lẹ́ tí ọlọ́ọ̀bà àríkẹ́lá fi pa wọ́n lẹ́ ó ní bàá bá sàmúùsù fún òun ìkú bí sọ ọ̀fìyà àwọn sàmúùsù tó jẹ́ pé àwọn náà ní ìjọ adánìkọ́rí àríkẹ́lá ọlọ́ọ̀bà àríkẹ́lá ní kíni òun pa òun náà ní òun igbe ọlọ́ọ̀bà ní sọ́lá ti ariwo pàwọn ariwo tó lágbára tó kọjá là ọlọ́ọ̀bà ní sọ́lá ti pàwọn rẹ̀ nígbà tí ọlọ́ọ̀bà ní sọ́lá ìgbé ẹgbẹ́ kiri ó sì dáhùn láti wọn lè sọ̀rọ̀ mọ́. Aṣíkàtà tí wọ́n wọ̀ jàlùbẹ́lẹ̀ tún lẹ́tì aṣíkàtà tí wọ́n. Ọlọ́wọ́ bá dídára wọn mi ilẹ̀ máa wà lẹ́tẹ̀ ẹ̀ ó sì dénú ó sì gba ohun ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀lẹ̀ sọ̀rọ̀ mọ́. Ẹni wọ́n pín yẹlẹ̀ ẹni wọ́n pín yẹlẹ̀ ẹ̀rẹ́ wọn kan. Olọ́wọ́ bá dídára láti kí ni òun náà ló fa wọn lẹ. Ọlọ́wọ́ bá dídára wa ní nígbà wọn ti gbélé ìtàn ẹ̀ nígbà wọn ti gbélé ìtàn nígbà wọn pa làǹkómi tán ànábì sọ́ọ́lù ọlọ́ọ̀bà ní ìjọba ní tó sọ fún wa nínú sóra míì káwá lọ́wọ́ ní sọ́ọ́lù tó kù láyà fáì ọlọ́ọ̀bà ní ìjọba ní wàá kọlu ha wọn wá pa làǹkómi wàhálà láti àbájá òfin ìdárí fi ìdárí fún sàlásàtà sàlásàtà àyà ọlọ́ọ̀bà ní ìjọba sọ fún wa pé ẹ máa jẹ dáríkà wá àdún lẹ́yìn ìmọ̀kúrò àdéhùn yóò àdéhùn ọlọ́ọ̀bá àdéhùn ọláàdì tó jẹ́ gẹ́gẹ́ ní gẹ́yìn ìmọ̀kúrò àdéhùn tó ṣe rọ́bẹ̀ wọ́n nígbà tí níjọ alákọ̀ọ́kọ́ ẹ́ nígbà tó lọ́ọ̀bá àdéhùn ọlá nígbà tó sọ fún ẹ pé ọya ẹ máa fẹ́ gíní ẹ máa fẹ́ ẹ máa wà nílé ẹ máa jẹ ẹ máa mú fún ọjọ́ mẹ́ta wọ́n ní ọjọ́ yìí ní ọjọ́ alákọ̀ọ́kọ́ ẹ wọ́n ní ojú wọn bẹ̀rẹ̀ sí ní ìfọ́rọ̀tìlú ojú wọn bẹ̀rẹ̀ sí máa rẹ̀ fún ẹ̀sì èyí bí kọ́lọ̀ yẹ́lò ojú wọn yẹ́lò wọ́n sàkó pé kí ní tẹ́lẹ̀ wọ̀sí yóò lè sáàrì nígbà tí ó ti jọ́ kejì ìfọ́rọ̀tìlú ojú wọn bẹ̀rẹ̀ sí pá ojú wọn bẹ̀rẹ̀ sí pupa ìjọba ìta ìjọ ìgbà tó di ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́rin ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ètò wá jíjà sí ìlú ọjọ́ wọ́n bá ti fi ojú wọn bẹ̀rẹ̀ sí dúdú tó lẹ́yìn ìgbà náà ẹ̀ ya ẹni nǹkan ìhàtún ìlà sàmà ọ̀fẹ́ náà ló máa lẹ́yìn ìgbà náà òun náà ní òun náà ní ohun ariwo tó ní agbára tó bá bẹ̀rẹ̀ sí ní tó bá bẹ̀rẹ̀ sí wá láti sánmà ọlọ́ọ̀bà àdìsọ́lá tó bá ti fi ní ìwádìí pàmò rẹ̀ tó eléyìí òun àwọn ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ ẹ̀ àwọn sàmúlù ẹ̀ àwọn ìjọ áàdì ẹ̀ pé ọlọ́ọ̀bà àdìsọ́lá ní àwọn ìjọ áàdì náà àwọn náà ṣe kí ni àwọn náà pe àwọn òjíṣẹ́ àwọn náà pe irọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún wa nípa àwọn ìjọ áàdì anábì Hud òun náà ni orúkọ anábìtọ́lọ́ọ̀bà àlejò alára sí wọn ẹ̀rọ àwọn ìjọ sámúdáwáyì àwọn ìjọ ádáwáyì àwọn ìjọ áàdì àwọn àrọmọdọ́mọ anábì Nuhu àlejò alára nígbà tọ́lọ́ọ̀bà àlejò alára pa alùpùpù nìkúlẹ̀ first generation tọ́lọ́ọ̀bà àlejò alára pa wọn rẹ̀ anábì sọ́ọ̀lì anábì Nuhu àlejò alára tọ́lọ́ọ̀bà àlejò alára kó kó kókó wọn á padà sí ti ọ̀rọ̀ níbi lóhun náà nínú ayé àníwájú ọlọ́run bá àdìsọ́lá tó ṣe kíní kókó gba àwọn ẹ̀ ń takọ́tábó nínú àwọn tó gbà fún kókó wọn sínú kíní sínú ọkọ̀ ojú omi ọlọ́run bá àdìsọ́lá wá pa ogbó àwọn tó ṣe kíní gbogbo ayé ọlọ́run parí gbà àbàwọn tó wà lọ́kọ̀ ojú omi sẹ̀dínà tó náà ọkọ̀ ojú omi ọ̀la yìí nínú àwọn àrọ́mọdọ́mọ lẹ́gbàá tí alábi lẹ́gbà tí alábi wà fún un tẹ́lẹ̀ tó ti tóbi gbogbo wọn wọn wà lórí bẹ̀rẹ̀ tẹ̀lé ni gẹ́gẹ́ bó ṣe fún alábi musa àti sàlá pẹ̀pẹ́ àwọn ìbàrí tó ayé nígbà tó kó wọn kú ọlọ́dọ̀ fìlà ó tẹ̀gbọ́n náà pàpà alábi musa ni nígbà tẹ́lẹ̀ wọn balẹ̀ tán wọn padà fi àyàfìyà alábi lu àti sàlá nígbà tá alábi lu kú tán ẹ́ eréṣiríṣi ni wọn padà bẹ̀rẹ̀ ìṣe já tó kó wọn já kó níbi kíni kó níbi àtòfà yìí ọwọ́ adi pé pàtàkì ní òkú tán àwọn ọmọ àrọ́mọdé ọmọdé wọn akẹ́kọ̀ọ́ àkiri àwọn ìdí wọn pé táwà ní sáà àwọn ìdí wọn lọ sí Iraq àwọn ìdí lọ sí mẹ́tọ́ ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí dégínì wọ́n fẹ́ àwọn míì lọ sí ìlú àwọn mú ni al-Ahqaf tọ́lọ̀ ọba àdìsọ́lá fún ní súrà ìdí súrà ẹ̀yìn àlàkóra tó àkọ́ òun náà ní àlàkọ́ ló kọlu wọn àwọn abẹ́ẹ̀bẹ́ ẹ̀yìn pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ̀ ọba àdìsọ́lá fún ní tọ́lọ̀ ọba àdìsọ́lá fún wọn kọ́dọ̀ ọlọ́ ọba àdìsọ́lá ló ní wọ́n débi pé ọlọ́ ọba àdìsọ́lá ò dáa wọn tó lẹ̀ inú súrà التي لم يخلق مثلها في البلاد ọlọ́ọ̀bá àríkọlá ó ní ìrànẹ́bí òní ní bí ọlọ́ọ̀bá àríkọlá ti ṣe pẹ̀lú àwọn ààdì yẹ́rọ̀mù àdáàkì ìmáàdì yẹ́rọ̀mù yìí wọ́n ní ìtò láràájá nínú ìtumà rẹ̀ wọ́n náà ní pé orúkọ ni ìrànẹ́ tó jẹ́ olórí wọn tó jẹ́ bàbá láwọn àkọ́kọ́ òun náà àbí yóò fẹ́ láti nítorí àti ìdílé àti wọn ò dárú wọn tó nílẹ̀ nítọ́lọ̀ ọba àdéjọ́ láti kí ni nítọ́lọ̀ ọba àdéjọ́ láti kí dáadáa fún wọn dé ẹ́ níjẹ mú wọn wá ní ọrọ̀rùn ọlọ́ọ̀ba àdéjọ́ láti kí nǹkan ní ọrùn wọn. àwọn ìjọba wa ń sọ yìí ẹ́ wọ́n ń jọ́sìn fọ́lọ́ ọba àdéjọ́ lá ẹ́ lórí àwọn àmì ọkàn padà ń lé mí ní ọkàn padà ń lé díẹ̀ díẹ̀ ọkàn padà ń lẹ nígbà padà yá ìtọ́ ni padà wá ráyè wọlé sí wọn ọ̀sáwò alákìlá fún ìbáda tàbí náà ìbáda tó sàwọn gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ tó náà máa ti kéde wọn bẹ̀rẹ̀ sí ìfà òsà sí ìdáni kọ́kọ́ tàn wọ́n tó tàn àwọn àkọ́kọ́ sí tọ́lọ̀ ọba àdìsẹ́lá sí ànábì lóhùn sí wọn ẹ kò

ọdún ti gerí ọdún oṣù ti gerí oṣù wọ́n ti gbàgbé gbàgbé tàn ọba ṣe gíní ọba jọ ọba jọ sí fún kàmílẹ̀ ọba ọba àdìsọ́lá nígbà wà láìwá bẹ̀rẹ̀ ẹ̀ tí wọ́n fún kàmílẹ̀ ọba àdìsọ́lá ọba ọba àdìsọ́lá bá gbé nìkan nìkan wọn ọlọ́ọ̀ba àdìsọ́lá bá gbé òwúrú ìdè wọn. wọ́n ní orúkọ rẹ̀ òun náà ní owó

òye wa ìyẹn wí ní ìdè ẹgbẹ́ tó ń fún dára ìmú onáde tó ń fún gàrí <laughs> ìwà ọjọ́ pé òun ló wà ní abẹ́rẹ́ méjì àwọn ìtàpítà ìjọba bẹ̀rù ọlọ́run òun ló wà lábẹ́rẹ́ méjì ẹni tí ń tún bẹ́ẹ̀ bẹ́yẹ̀ méjì ká ní tó wá ní ẹ́ ó ń pé ẹgbọ́n tó wí ọlọ́run òrògbé wà tó jó jòlè rẹ padà ọjọ́ gbogbo à oníkókó tẹ́ǹdé yẹn kó bá làkà ìmọ̀ ni à tẹ́ǹdé ní báyìí à oníkó tí tó bàjẹ́ ọba tó ti tẹ́lẹ̀ ìmúra yóò mọ̀ wọ́pẹ́ àtìlà orí ti tó bàjá wà ní à oní tó bá tó wọn bá tó lẹ̀ kó kọ́kọ́ ti pọ̀ fẹ́ wọn wà ló bá bẹ́ẹ̀ nítorí wà bẹ́ẹ̀ tó gbélé so náà ló pàṣẹ sọ́lọ́ ọba àdéjọ́lá ahọ́n ìjọ òun náà ní máa fi ṣe kiri òun náà yóò fi lè ṣe kiri yóò fi lè mú àwọn ẹ̀rí àwọn ẹ̀rí jẹ́ mi tó الحجج البقعة والبراهين الساطعة kọba ní wá fún wọn ọlọ́ọ̀bá ní tẹ́lọ́wà tó kí ni yóò wà ara nínú àwọn ìjọ wọn tó wà ní fún wọn ọlọ́ọ̀bá ní tẹ́lọ́wà náà nẹ́bí fún wà ní fún wọn ẹ́ ìdájú fún àdẹ́bì náà ẹ́ ìdájú fún àdẹ́bì náà wọ́n ní wọ́n ní àdẹ́bì wọ́n ní àdẹ́bì hóòtù wọ́n ní sẹ́fí ìhún ẹ́ sọ ìṣòro ṣẹ́jú wọ́n ní wọ́n ní òmùgọ̀ ni láti dáa látàrí ti dàrú pẹ̀lú tó ń sọ yìí àbọ̀ mọ̀ pẹ́ tó ń wí àbẹ́ ìyẹn ti gẹ́yìn ó dà gẹ́gẹ́ ọ̀rọ̀ obìnrin arábìnrin kan ní nígbà tó bèèrè lóhun ti tó bèèrè bẹ̀rẹ̀ sí yọ àtúnṣe àti sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lá mi ọmọ abẹ́rẹ́ sí pàṣẹ sí ti ẹni ọbẹ̀ sí ti àjẹ́ ọba ti yáwó kan àwọn ọba rẹ̀ tó tẹ̀sí yáwó yẹn wọ́n sì mú wọ́n lọ lé mọ́lẹ̀ tó tọ́jú yìí yóò sọ̀tọ̀ fún wọn yóò sọ fẹ́ kì í ṣe wèrè bá ó ní wọ́n ti gbé wọ́n ti dè wọ́n ti mú lọ́wọ́ lẹ́tọ́ tó wèrè tó ẹ̀wọ̀n tẹ́ àwọn ìjọ alẹ́mí gold ẹ̀ wọ́n sọ fún un ọlọ́ọ̀bà àti sọlá ń sọ fún wa nínú alukur'an ẹ̀yìn gbàtà náà ti hold bẹ́ẹ̀ sí pé wọ́n iná nígbà náà ti hùd wọ́n ní kọ́ọ̀lù ya hùd wọ́n ní rẹ̀ hùd máa sì ìta náà ti bàyé nà ó má láyé sọ wá gbogbo tó mú àyè sí àti ẹ̀yìn kan tó jálàyé kan tó lè kọ̀ọ̀bí sí wa tó mú àyè kọ̀mà náà ti sáré sí àlè hàjì náà àwọn ààrí ibi àwọn olúwa wa táǹkọ́sìn fún ààrí fún ẹlẹ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ̀n máa dáhùn látàbí mú mi ní ààrí púpọ̀ ilẹ̀ wọ́n sọ mú ní wọ́n flag wọ́n sọ mú wọ́n ní ìlàkúrò ìlà àtàrọ́ta bá ààrí àtìlà tuntun nílà lòmí pé inú àwọn olúwa wa tó mú yẹn ó ti dé ní wọ́n ti tẹ́gẹ́ ni wọ́n ti fọwọ́ bá làákà ìrẹ́ ọ́la ilẹ̀ oṣù ilé wà ìzáàmì tó dúpọ̀ fún ẹ̀ pé mo ń fi ọlọ́run jẹ́rìí mo bọ́lọ́ jẹ́rìí àti mo bọ́lọ́ jẹ́rìí pé mo ti tẹ́kun yé o wọ̀tádù á ní ìbàrí fún ma tù ẹ̀yẹ́ tó náà lápá jẹ́rìí o ẹ̀dá tọ̀fìdún ẹ máa kí èsì tẹ́ bá bẹ́ ṣáàjẹ̀ ní ẹ̀fà ọpọ̀ wà láti bèrún tó bára tó bèrún ẹ má fún mi ẹ má lọ́mi lára ẹ má fún mi lára balẹ̀ ẹ dé ìjọba bẹ́ dá ẹ̀ní ìtawọ̀kánṣú aláàrọ́pì ìwọ̀rọ̀pù gbogbo ara lé olúwa ni mo sì gbára lé olúwa ní náà máa ní dáàbà ti fi láwọ̀ ákùnrin ìrìnàṣẹ́ àtìkọ́lọ̀ ọba àdìkọ́ lákó ṣe kíni kó jẹ́ kó náà ló ní ìkápá àásù eré ẹ̀ ìnà rọ́bì aláàtì rọ́bì mùsùlùmí ẹ̀yìn ọlọ́run ọba ní ẹ̀yìn òun náà ní ọba tó ṣe kíni tó wà ní ojú ọ̀nà tó tọ́ ẹ̀rí ẹ̀ǹgbà wọn wá sí bẹ́ẹ̀ anábì ní anábì ní ìhóòlù alẹ́sàlám ẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ sí pé wọn tó bẹ̀rẹ̀ ẹ̀ nígbà tí ó di ọjọ́ kan ó ti di pé wọ́n bá rí kójú òkú lẹ́yìn ìgbà tó kéde ọ̀gẹ́lẹ̀ wọ́n bá rí sàhàb ìní wọn wá ń dùn yáà máríkà òdòdó dé yìí pàlámà rọ̀ áwùrú àìrán mùsẹ́sìlá òdìyàtì ẹ̀ wọ́n ní pé nígbà wọ́n ti pé ẹ̀sùn jẹ́ òun ṣe kíni ẹ̀sùn jẹ́ òun púpọ̀ òsì òun wá ń darí pọ̀ ẹ̀ ẹ̀ kọjú ọ̀nà àti wọ́n ṣe kíni síbi ibi ẹ̀ sínú àkókò rẹ̀ abúlé wọn ju wọn gbé

atẹ́kùn ni fi ha àdáàbùn àrí ìyá ilé lérò òun náà ní ìgbẹ́nu atẹ́kùn bẹ̀rẹ̀ ní ọlọ́ọ̀bà ìṣẹ́lá ní ìdájú òkú làdé ní the amúlẹ̀ ọ̀bì ha atẹ́kùn yìí gbogbo nǹkan pátápátá ní ó parẹ́ the amúlẹ̀ ọ̀bì ha pẹ̀lú àti ọlọ́ọ̀bà ìṣọ́lá ẹ̀rí ọlọ́ọ̀bà ìṣọ́lá ní ìdájú òkú làdé ní kàwọ́ òkúrẹ́ nínú nǹkan náà làdé ìlú wa nínú nǹkan àwọn òmìnir wa nínú wa ẹ̀jẹ̀ wa ló dé sí òṣèké ní kúlù ẹ̀jẹ̀ òbí wa mú wọ́n ní òun náà pé ìdámìlò fún ìdájẹ́ ìdí àmúrí ọ̀sẹ̀ ha gbogbo nǹkan pátápátá ẹ̀ ń tọ́lọ́ ọba àríkẹ́ ọlápá alájẹ́kó ṣe níbi mú parẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́ọ̀ ló pa àrẹ́ lùdú rẹ̀ kò ní kó pa àwọn ọ̀fẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá rẹ̀ kò ní kó pa ilé wọn rẹ̀ àwọn tọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá kó parẹ́ nìkan kan parẹ́ kò ní kò ní kò sí ẹ̀ nínú gbogbo rẹ̀ ṣé bulẹ̀ kò sí ṣé bulẹ̀ yá ọ̀tọ̀ ni mo fẹ́ àríkẹ́ ọlá nìkan tó kó parẹ́ ó náà ló parẹ́ ẹn ọlọ́ọ̀bá àdìjọlá ní ó ní ìfà àtúbàwò láàyò àdìlà bàtàkì ọ̀rọ̀ padà wá ti pé ẹ̀ wá ní ìkankan àyàbí ní ilé wọn nìkan lókù kò sí ìkankan máa ilé wọn ẹn ọlọ́ọ̀bá àdìjọlá ní kàdá àdìjá láti ṣe ọ̀hún àlùmọ́jì àwọn ìjọ sábà ti fi wọn bá ya kírímínà ẹ tí wọn fẹ́ ògbà ẹ̀rí àwọn ìjọ yẹn àwọn ìjọ áàdì tọ́lọ̀ bá nìkọ́ lára àwọn ìjọ samóòdù tọ́lọ̀ bá nìkọ́ lára ànábì tó àtò àkọ́ ẹ̀rí alukur'an tó bá sọ ní tó kí yóò sì fẹ́ tó àkọ́ fa òhùnìkú lè sọ ọ̀nìyà apáwọ́lẹ̀ pẹ̀lú sí ni pẹ̀lú àtọ́ ọ̀nìyà nínú àwọn oníṣẹ́ sí ẹ̀ a rí alimamu kọ̀dáàdá àwọn sọ pé àtọ́ ọ̀nìyà wọn náà sọ ìhà ìgbé ìgbéra ìjọ fúnmú òun náà ọlọ́ọ̀bà ìjọ láti pa wọn lẹ̀ òsì tọ́nà wọn ní pa ìrẹ́ a ti tọ́lọ̀ ọba ìjọ láti pa àwọn àwọn ìjọ hóòdù rẹ̀ ẹ̀rì tó jẹ́ àtọ̀tọ̀ tó ń pa ìrẹ́ rẹ̀ lórí pa àwọn ìjọ àdẹ́bì ọmọ sáré àdẹ́bì náà tó jẹ́ àtọ̀tọ̀ eléyìí òun náà ni ìmáàmù mùfàsírì Ibn Jarir At-Tabari òun náà ni wọ́n ṣàlẹ́kà pé ìtumọ̀ àbáàbíyá òun náà nínú òun náà ti ọlọ́ọ̀bá àlejò lápá wọn pẹ̀lú kíni pẹ̀lú àbáàbíyá ayé àtúnṣe ìhà. àbáàbíyá yìí àwọn sọ nǹkan tó kọjá la yàrá tó fẹ ẹ kíná tó kọlẹ ìgbé tó tẹlẹ ní ìgbé tó kọjá la sàmì àwọn tó kàn gbọ́ ní ti báyìí sábà gbọ́ ní ìgbàdó nọ́málì àti àdáàbì máa tó bá ti lágbára àbí ti ìyàmà méjèèjì tó ìṣẹ̀lẹ̀ bá tó wà lágbára lọ ẹ̀ ó ti ti ní ó ti ti ìgbé tó tẹlẹ ní kọ̀ọ̀ì sọ́gàtì àkọ́ ìhàdú àlẹ́tì sọ́gàtì ó ti kọjá la tó wọ́n ti tẹ́lọ̀ ṣe ṣe kí ni kí ẹ̀sẹ̀ tó wá kọjá àlà ọlọ́ọ̀bà àti ìṣẹ̀lá wá pa wọ́n pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀sẹ̀ náà tó sábà lọ wò ó á ṣe wọ́n nílẹ̀ ọlọ́ọ̀bà àti ìṣẹ̀lá ti sọ nínú kò á ṣe láti àlọ́ ìṣàmúlú ìfọ̀kùwà ọ̀bùwà á ẹ̀ ayé pẹ̀lú kí ni pẹ̀lú àwọn ìtayọ̀ àlá wọn àwọn atọ́jú wọn sọ̀rọ̀ gbogbo àwọn tó wáyé náà nìkan á rí pé ìtumọ̀ ẹ̀ náà orí tó takora wọn orí ọlọ́ọ̀bà àdìsẹ́ láwá tó kí ọwá pa wọ́n pẹ̀lú igbe tó tayọ pẹ̀lú ara ọlọ́ọ̀bà àdìsẹ́ láwá wà àwọn ìjọ àwọn atẹ́gùn tó bá mú àgbọ̀pọ̀ àbájẹ́ mi sálẹ̀ bá pọ̀ jù ẹ́ ẹ́ yóò ti tẹ̀lé yóò ti gàdé àgbàdé bá nàbí àbá pọ̀ jù yóò ti àjà. tí ẹ bá ti àtẹ́kùn bá pọ̀ jù tó gbọ́ nǹkan pátá tó bá ti kọjá àlá rẹ̀ ẹ́ tó gbọ́ nǹkan ẹ́ òun náà ti máa tẹ̀lé òun náà ló lálà tó bá ti àfihàn tí wọ́n ti gbogbo nǹkan ẹ̀kọ́ tó lórí kan pé lẹ́yìn àtẹ̀lé wọ̀ bókùnrin ó ti ìdá záadá ọ̀fíra àbẹ́yìn ìzáadá ọ̀tà wọ́n lè lẹ́yìn àtẹ̀sí láàrin náfà wọ̀ búkúlé àti káta ahun rúùsùbàtù wọ́n ní òṣìṣẹ́ náà wà láàrin méjèèjì àwọn méjèèjì yìí wọ́n fìlà àbẹ́yìn àti ahun àti náfà tó bá ti pé méjì bá ti kọjá àlà ọ̀tà ní ìlú máa kópa báyìí náà ló pàdé jẹ́ pé bá ti láhùn ẹni tí ìbá náwó rárá lọ́nà láàpù láàmù ẹni wá ti wá di abùjẹ́bùdà nù á lórí láàmàlì ayẹ́kókó tó sáà ní méjì nù wọ́n lè nílẹ̀ ìjà áfàkú làmúlùsìlì mú wọ́n làmú ilẹ̀ kòkòrò àwọn tó ẹgbẹ́ gbàtọ́ máa náwó òní náà yàgùyàgùn òní náà apà ọ̀làmúlẹ̀ kòkòrò wọn ò ní sáwọn ọ̀gá ìdàgbẹ́ ìdàgbẹ́ ọwọ́ àmà wọ́n dúró láti kékeré so ìsìláàmù fẹ́ wà sàkúyà sábẹ́ra máa dúró níwọ̀n tí wọ́n ti ìlú kò gani ká má lọ síwájú ẹ́ ká má lọ àlìfọ́ọ̀tù ẹ́ láti má lọ sí kíni láti má lọ àtẹ̀kùn àtẹ̀kùn ọlọ́wọ́ bá àdìsọ́lá wá pa wọ́n rẹ̀ sí ní sọ́ọ̀sọ̀rì adẹ́kùn tó jẹ́ pé kíni adẹ́kùn tó jẹ́ pé ó tutù gan àdìyà tó jẹ́ pé tútù rẹ̀ ń gan ó ṣe kíni ó kọjá àlà tútù tó ní agbára gan tó bọ́ òdì ayé ṣẹ̀dí ìdájọ́ ìbùkù adẹ́kùn tó ń gan ẹ́ ó dà lọ́wọ́ tọ́lọ́ ọba ìṣọ́lá ó ti pa wọ́n rẹ̀. ẹ̀mí torí pé àwọn náà ti kí ni nítorí pé àwọn náà kárí àná ọlọ́run ọba ìṣọ́lá. wọ́n ní atẹ́kùn yìí átàkùn ìdẹ́ yìí rahmatulahi wà lábàrọ̀ta. atẹ́kùn yìí kékeré atẹ́kùn yìí inú ó bínú ẹ̀ lè dábọ̀ lè yá ó bínú torí bínú ọlọ́run. ó bínú kò tẹ̀ máa lọ́wọ́ bàbá àgbà lọ́rùn wa àbáta ń bẹ́ẹ̀ àrùn ìdẹ̀jà jẹ́kù tó bá mú lábẹ́ bá fẹ́ àwọn balẹ̀ adẹ́kùnjẹ ẹni ó ní jẹ́ ti láwọn lára àwọn ilé owó àwọn tó bá ti àgbí kẹlágà díìkì ẹ wọ́n sọ bí ìdí owó jẹ́ dàgbà ó kù bàtà sí oòrùn ó kù bàtà sí omi ó kù bàtà sí atẹ́gùn ó ní tí atẹ́gùn tẹ́ tó máa ń gbé àwọn páàtì kan nínú wa nínú àwọn inú bẹ́ẹ̀ yóò gbèrò sí páàtì kan tó jẹ́ pé òun náà yóò ṣe kí òun náà yóò ṣe kí nǹkan yóò kó fi yẹ. àtẹ̀lé òun náà yóò ṣe tẹ̀sí so àwọn tí yóò dá fún láǹfààní títì àmọ́ tọ́lọ̀ ọba àti ìjọba fẹ́ lo ogun àwọn ìjọba ló láǹfààní náà láti fi pààyàn rẹ ọlọ́ọ̀ba àti ìjọba lóṣù yìí yóò sì yóò yẹn láti pààyàn rẹ ọlọ́ọ̀ba àti ìjọba ní sàkọ́ra ha àlẹ́ yìí ń sábà àlàyé àrí kọ́sà máa ní ẹ̀ta àyè àrí ọlọ́ọ̀ba àti ìjọba ní adẹ́kùnrin àrí ọlọ́ọ̀ba àti sàkọ́ra àrí àìsàn lọ́sọ̀ àrí ọlọ́run bá nítorí àwọn ó ti adékun yẹn ó dájú ẹ̀kọ́ wọn ẹ́ ó ti tẹ̀sí rẹ̀ ó ti yìí ó tì ó dájú yẹn kọ́ wọn ẹ́ kò tó o máa yẹn ní wọ́n ń ni ní wọ́n ń pa wọ́n ní ìtàwà àwọn sàlápàdà ìyá ní ìjọmọ̀ àìsàwà ní mútàtàbíyà ní ọjọ́ méje ẹ́ òru méje àtọ̀tán méje ní àtọ̀tán méjọ ọlọ́ọ̀bà ní sọ́lá ti ní ló fi sílẹ̀ fún àtẹ́kùn yẹlẹ̀ fún wọn ṣeṣe ọlọ́ọ̀bà ní sọ́lá wọn ní kí àtẹ́kùn yẹlẹ̀ fún wọn ọlọ́ọ̀bà ní àbáwá inú ìmọ̀tòhùn àtàbà àbúláì àbá ìjà ní ìmọ̀ ọ̀sọ́ọ̀rì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ pé ẹ̀ ọ̀tún ọmọ ayé mọ̀tàtà àdìhà nọ́ọ̀sọ̀ àtẹ́kùn yẹn kọ́ntínú adamu yẹn kọ̀ sínú ní tí òun ti ní adamu yẹn ò dúró rárá. tó ọlọ́ọ̀bà ìṣẹ̀lá ní ọjà rọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀gbà sí ìhà kọ̀dà. ọlọ́ọ̀bà ìṣẹ̀lá ní ẹwà yìí ẹwà bá àwọn tí wọ́n ti ní àwọn àwọn àjọ yìí wọ́n wà bẹ́ẹ̀ lọ kọ́dà á kàní wọ́n ti ní tí wọ́n ti kú wọ́n ti kú lulẹ̀ lọ. wọ́n kálukú wọn wà nínú ilé wọn wọ́n ti ní wọ́n ti kú lulẹ̀ wọ́n ti kú ẹ́ ọlọ́run bá nìjọlá ó ní káàkiri àwọn àjáàlù náàlẹ́ fàáwìyà ọlọ́run bá nìjọlá ní wọ́n wá dà gẹ́gẹ́ bí i wọ́n wá dà gẹ́gẹ́ bí i arúgbó igi ilẹ̀ nínú fàáwìyà nígbà tó bá ti tí ò sí ẹ̀ka lórí ẹ̀mọ́ ẹ̀ nígbà tó bá ti tú lórí ẹ̀mọ́ tó ti ní ọlọ́run bá nìjọlá wá dà ìjẹ́rí ẹ́ àtẹ̀húsù bí náà mi àhàdé nígbà pẹ̀lú àmì ọlọ́ọ̀bà nìkẹ́lá tẹ̀ èdè ìjẹ́rí nìkan tó dẹ́kun wọn tí ọlọ́ọ̀bà nìkẹ́lá bá dẹ́kun lẹ́jọ́ ẹ̀ kéde ẹ̀ àbẹ́tọ́ ọlọ́ọ̀bà nìkẹ́lá lẹ́jọ́ ẹ̀ ọlọ́ọ̀bà nìkẹ́lá tẹ̀ ẹ̀rí nìkan tó dẹ́kun wọn tí àwọn kan tó sì yẹ tọ́sí àwọn àti àwọn aláhùn mi bá ìyá ìjẹ́ jẹ́ pé kíni tó jẹ́ pé ó wá mẹ́ríkọ́ kó nínú ìyá ìgbà tọ́lọ̀ ọba àdìjọ́lá ayé nípa yẹn tẹ́sí ìlẹ́yìn nínú ẹni tó fi ara ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yà àràmùgbà dáwáyé wọ́n ti kí ni wọ́n ti gbẹ́rù pẹ̀lú ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá ní ìyá ẹ̀sẹ̀ tó tó tẹ̀kù wọn. tó eléyìí òun náà ní ọ̀nà tọ́lọ̀ọ̀bà àdìjọ́lá tó ti kí ni olùpa wọn rẹ̀ ó fi igbe olùpa wọn kárẹ́ ó fi atẹ́gùn ẹ́ atẹ́gùn tuntun ó fi rí olùpa wọn kárẹ́ tó ọlọ́ọ̀bà àdìjọ́lá ní àwọn ìlú ó ní àwọn ohun tó pọ̀ lẹ́yìn ìjẹ́ tó tọ́lọ̀ ọgbà àwọn bàbá àbíkà bà ní omi bó ṣe rí orí sí àwọn ọ̀dọ́ wọ́n tàbá rómi ẹ̀ ààrẹ tẹ̀ ní tó bá ti pọ̀jù náà ní tí ó pàṣẹ wọ́n yẹ wá pọ̀ sí omi níbi tó bá lè rí tó bá tẹ̀yìn àti tí a bá tẹ̀sí omi ó kú. tó ọlọ́run bá nìkọ́lá ń sọ eléyìí ẹ̀ fún àdúgbò ànábì láti lè ba àmọ̀ pé àwọn ọ̀dọ́ tó ti kọjá lọ àwọn ọjọ́ ànábì kọ́lá àkọ́kọ́ ẹni tó gbà ànábì nírọ́ àwọn ọ̀dọ́ tó ti kọjá lọ náà ti bẹ́ẹ̀ àmọ́ kí ló wá bẹ́ẹ̀ ni ẹni bá tẹ̀mí ó tẹ̀mí pẹ̀lú ó tẹ̀mí pẹ̀lú eh, pẹ̀lú àtàlájú ó kí à ọ̀yà nígbà mẹ́rin àlàdá àbàyè ẹni bá ti parẹ́ ó parẹ́ ìgbàsálà yìí sí àgbẹ̀ ọlọ́ọ̀bá ní kẹlẹ́ ti sàlàyé pé àwọn ọmọ náà ní òkú àwọn kẹlẹ́ àmì wọn gbà fún wọn ni tọ́ ẹni ẹ̀wá sí ìdílé ẹ̀rọ tó ń tàbí ìlú náà ó kà lè má jẹ́ parẹ́ ni ọlọ́ọ̀bà ní ìjọba níbi ààyè náà níbi níbi ààyè náà jẹ́ wọn àbẹ̀lọ́ọ̀bà ìjọba lọ́la sàlùmọ́ àgbéyẹ̀ ìrìn fún wa ó fẹsẹ̀ wà nílò ìlànà ní sọ̀láwà ní sọ̀lá